الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته نعم نيني قالوا ìyọ̀ǹda ọlọ́run a tún máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò nípa títọ́ ọmọ àwọn ọmọ wa láti kékeré a gbọ́dọ̀ mọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ oríkọ́ ọmọ kékeré mọ́ ń gbẹ̀kọ́ nígbà tó bá kéré ká lẹ́kọ̀ọ́ ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní kọ̀díyà ń fa adabul àwòládà fi sígàrì kọ̀díyà ń fa adabul àwòládà fi sígàrì ní فليس ينفعهم من بعده أدب من بعده أدب fálẹ̀ ìsàyà ń fa òhun ní bá adìhìm adàbùn ìnálùgúsù na ìdá àdálta dátàdàlát wàlá yẹlì inú wàlá láyá ń tàhó lẹ́kàṣàbù wàlá yẹlì inú wàlá láyá ń tàhó lẹ́kàṣàbù ẹni ìfẹ́ sàlàyé bẹ́kọ̀ kékeré ṣe rí ọmọ tá a bá ń kọ́ lẹ́kọ̀ọ́ ó ní kọ́dé yá ń fa adabul àwòláàdà fi ségàrí ẹ̀kọ́ a máa ṣàǹfààní fọ́mọ ńgbà tó bá kéré tó bá kéré ń fa òhun mìíràn àdìhì adabun wọn tó bá ti dàgbà tó ní ẹtì ní ìwà tiẹ̀ tó ti nílànà tiẹ̀ tó ń lò ẹ̀kọ́ lè mọ́ wọlé tí mọ́ tí ò bá ti kọ́ láti kékeré nígbà tó kéré yìí kò tí ìgbọ́n ẹ̀dẹ́ bá ń sọ fún náà ni yóò máa ṣe onímọ̀ tẹ̀lé òfin ni kọ̀díyà ń fa adàbò àwòláàdà fi ségari ẹ̀kọ́ a máa ṣàǹfààní fọmọ nígbà tó bá kéré wàlé ìfàyà ń fa ìhú mi bá dìhì adàbò ní tó bá ti dàgbà tán tí wọ́n ti gbọ́n ó lè mọ́ fẹ́ ṣàǹfààní fún wọn mọ́ láwọn ẹ̀kọ́ tẹ́ bá ń kọ́ wọn tó náà bá ti ń tó bá ti ń lajú sáwọn nǹkan kan ìyẹn ló fà la gbọ́dọ̀ múra sí ìtìtìmọ̀ kọ́ ọmọ ní àwọn ẹ̀kọ́ láti kékeré ó wá sàpèjúwe bọ́bọ́ kékeré ṣe rí oní iná lùgùsùn ẹwọ igi tútù igi tútù ẹwọ igi tó tútù tó wá ní àwọn branches ìfàlà àdálfà tádàlá tọ́ ọba ń fọwọ́ straight ẹ̀ yóò mọ̀ sí kí ni yóò straight torí pé igi tútù ni wàláyẹ̀ lílù wàláwọ́lá yántà olùkásàbùsùgbọ́n tó bá ti di tó ti gbẹ́ tọ́fẹ́ lọ ọfẹ́ straight báyìí kí ni ó ṣe yóò kàn ní kò lè ṣe straight mọ́ ó ní bẹ́ẹ̀ lọ́mọ kékeré ṣe rí léèyàn bá tètè straight ẹ̀ láti kékeré pé ọmọ yìí sì kéré ó sì kéré tó láwọn ọ̀wà kan tó láwọn ẹ̀rìn kan tí ń rìn tí ò dáa kéèyàn filẹ̀ tó bá dàgbà tán ó lè ti di pákó mọ́yàn lọ́dẹ́ pé tọ́ba lẹ́sẹ̀ tiẹ̀ yóò yóò ní. láti rí pé ìmọ̀ kọmọ lẹ́kọ̀ọ́ láti kékeré ṣe pàtàkì fa'awidihu ya jẹ́ kí ó mọ́ mẹ́ lára àdábalẹ̀ akílì ẹ̀kọ́ oúnjẹ tí bá ti ń fọwọ́ òsì mú nǹkan mọ́ gbà sọ́wọ́ tún mẹ́lò kéré tó tó bá ti dàgbà tán tó ti mọ́ lára tó náà ti ń dá tí ọ tààrà fúnra rẹ̀ lé àti ìgbàlọ́wọ́ rẹ̀ ó lágbára ń gbà wọ́n. ló kéré ẹ̀ náà nìkan tẹ̀ múra sí kọ́ ní àdábòl akiri ẹ̀kọ́ kíni ẹ̀kọ́ oúnjẹ kó ṣe bísímìlá kódà kó yẹ pé wọn á mọ̀ pé lójú rẹ̀ tẹ̀lìkínù là ń pè yún fọ́ọ̀mù pé nǹkan lójú rẹ̀ kó lè bá àmọ́ náà lára ẹjọ́ fẹ́jọ́ ṣe bísímìlá séjì kan ní tó bá yá yóò dàgbà díẹ̀ tó ní ṣe bisimilá ẹ̀yà sọ pé bisimilá tó ní tòmọ̀ ẹ̀gbọ́n kódà kó mọ̀ ẹ̀rì kókó ní bisimilá bisimilá ní ọmọ kékeré ẹ̀dá nǹkan náà nìyẹn yóò padà mọ́ lára àtàwọn ẹ̀kọ́ mi tó rọ̀ mọ́ oúnjẹ kakọ̀ wà náà àtẹ̀kọ́ oorun ẹ̀kọ́ kíláà pé ẹ̀kọ́ oorun. ó sì yẹ kéèyàn sùn ẹjọ́ tó yẹ kéèyàn fi lélẹ̀ tó bá ti mú nǹkan ká déédéé àwọn àkàr tó yẹ kéèyàn ṣe bá fẹ́ sùn káwọn lọmọ yìí kéré tó bá ti ń gbọ́n kakọ. pàṣẹlám ẹ̀kọ́ kíkí ni yẹ́rẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ yìí ṣe mi ẹ̀kọ́ sọ pé sàlámù àlékún àti pé tí bá ń rí kọjá lọ lọ́dọ̀ àwọn èèyàn pẹ́pọ̀ ní rìn lọ kò kí wọn àtẹ̀kọ́ bó làá ṣe dáhùn sálámà àti tààlà sálámà sí tààlà ní sálámà sí ayẹ̀kọ́ mọ̀ mùsùlùmí yàtọ̀ sí kèfèrí wal akhd bil mọ́ kékeré ẹ pé kò mọ ọ̀tọ́ yàtọ̀ tó sí kò sí tí ó lè nà sí ẹ mọ wọ́n ṣe mọ kékeré bá náwó sí wọn ọwọ́ sì ló mọ bẹ́ẹ̀ bàyàn lọ́wọ́ àgàgà kí nǹkan wà lọ́wọ́ tún ẹ̀ kò ní lè tẹ̀sán ọwọ́ sì ló máa ti kí ni ló máa nà sí ẹ̀ kọ̀ọ̀kí wọn náà wá fún lẹ́sítírìkì ìgbà tó mú nǹkan lọ́kọ̀ wá gbà mọ́ gbà bẹ́ẹ̀ sọ pé ọwọ́ sí àbí ṣùgbọ́n ìwọ náà lọ́tọ̀ wá kọ pé àtọ́bá ah, fẹ́ kí ẹ ọwọ́ tún wà náà fi yàn wá fi nǹkan sọ́wọ́ ti padà tó bá yí tó ń jẹ ní ọ̀padà fi sọ́wọ́ tún so ẹ̀kọ́ ká fọwọ́ tó gba nǹkan kakọ̀ láti kékeré wọ́n àtọ́ bí ha àti àkáfọwọ́ tún kábi fún yẹn nìkan wọ́n àtọ́ bí àkáàtì fi tún gba nǹkan lọ́wọ́ ẹni alákọ̀ọ́kọ́ àkàfẹ́ bìlì yẹ̀mí káfọwọ́ tún fún yẹn ní nǹkan tó bá nà nǹkan sí pẹ̀lú owó ṣe ẹ̀mọ́ gbà ní kò fi sọ́wọ́ tán wà là àtọ́ ìdí à wákàn tá a bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ àbó fẹ́ gbà nǹkan lọ́wọ́ wa sọ́rí ó bá nà owó ṣe ẹ̀mọ́ fún ẹni kò náwó ọ̀tún kò tí ó bá fún wa ní nǹkan kó fọwọ́ tó fún wa tó bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ wa kó fi ọwọ́ tó gbà á gbogbo àwọn kọ́ mu àtọ̀ bákan náà tó bá sí kakọ̀ kó ṣe alhamdulillah pàtàṣmítì làátìs tó bá sí lẹ́gbẹ̀rẹ̀ tó ṣe alhamdulillah kakọ̀ kí ó kí wọ́n pé yarhamakallah gbogbo àwọn ìwà yìí la gbọ́dọ̀ àti àwọn ìwà táàfin bọ́mọlà lóò kàṣídìkí gẹ́gẹ́ bí ó tọ́ wàlámánà ẹbí lámánà wàtàwádà ìtẹríba kèdè kama fi búyẹ̀ pa ọmọ rẹ̀ yẹn ó ti rú dùdù ẹnìkẹ́kọ̀ọ́ ti ẹ̀jọ́ lójú tọ́ba fi ń bọ́ ọmọ yẹn fi ń búyẹ̀ náà níkéyàn kan ní ẹ̀kọ́ ìtẹríba kama ní mọ́tòmọ́tò bákan náà àlàyé ìtìjú pàápàá jùlọ ọmọ obìnrin ọmọ ọmọ pé ọmọ obìnrin ẹ̀kọ́ tìjú tó yẹ ká tó káwọn ó yẹ kó pọ̀ obìnrin máa ń tìjú ni àwọn àsìkò táwà ní gbogbo ẹ ti dàrú dàpọ̀ láàfẹ́ mọ́ yàtọ̀ láàrin obìnrin àtọkùnrin mọ́ in fact obìnrin gan ni tìjú rẹ̀ kéré ìsìnkì ẹ̀fẹ́ kó àwọn ọkùnrin gan tìjú jà àwọn obìnrin lásìkò tó wà yìí kò sí tìjú mọ́ obìnrin ló sọ̀rọ̀ búlábúlá láàrin yàn ló búyàn kò sí tán lè ṣe tó bá fẹ́ ṣe nǹkan tán fi polówó nǹkan síta gan obìnrin ni wọ́n lò ẹni pé ẹ̀yìn lọkùnrin kó lè bá ta obìnrin ni wọ́n lò wọ́n fẹ́ ya nǹkan sínú ara kan wọ́n bá kò sí tìjú kò sí àyáwò mọ́ tó lè bá láwùjọ àrùn ni kò yẹ kí àwa káwa kọ́ àwọn ọmọ wa ní àlàyà ìtìjú ọmọkùnrin àtọmọbìnrin pàápàá jùlọ ọmọbìnrin tó tẹ́yìn bá fi rí ìtìjú kò sí tí ò lè mọ́ ṣe ànábì ní ìrọ̀làmùsẹ̀ sáyì tọ́ bá ti ní ìtìjú fásnà mọ̀ ṣe mọ̀ ṣe tó bá ti kíni tó bá ti fẹ́ àbí tẹ́ gbọ́tùmọ̀ rẹ̀ yé ìyẹn bẹ́ẹ̀ láti ní tìjú kò sí téèyàn lè sí mọ́ bírèkì mọ́tò rẹ̀ ti já kò sí tí ò lè jáwọ́ tọ́ ọba ti ní tìjú mọ́ ṣe tọ́ ọba ti ìwà pẹ̀lẹ́ alẹ́ ìfà ìkóra ẹni níjànú kàrífkì máa àkọrin ìmọ̀ bẹ́lòmí ìlò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àrífúkú bóòlù àdíje sọ àdíje kẹwàá kọ́kọ́ àrífúkú àbí káírú là mo ti gbà yí bá ti tiẹ̀ tó wá ìmọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀láwọn èèyàn. Eh, eléyìí nínú nǹkan tó yẹ kí akọ àwọn ọmọ ni. inna Allaha yuhibbu rifqa fil amri kullih ọlọ́run fẹ́ ká máa ṣe rífù pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tí a bá máa ṣe so àwọn ìwà tó dáa tó dáa tó dáa tó dáa ká àwọn ọmọ wa ká wọn torí o ní ètò fi bá àwọn èèyàn lò mùsùlùmí mọ̀ tọ́ka pé ọmọ dáadáa ni wọ́n. bákan náà ilé wa tàbí ń táwọn ọmọ wa ká jẹ́ kí ó jẹ́bi tó dáa kìrì bá ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó dáa láti máa gbé tí ò dáa wọlé láti máa fi bàjẹ́ fún wọn. eléyìí ò bá mu nínú nǹkan tí ó yẹ kí ó pa sófò ńlé wa ní àlàtò láhùí wà tọ́lìbì àwọn nǹkan lù orin oríṣiríṣi ọ̀nà sí ní ìlú àtúní fi ń wọlé sí ọlẹ́ mọ́ gbọ́ fújì kọ gbọ́ jùjú kọ gbọ́ àlàpà kọ gbọ́ ṣàkùṣàkù ṣùgbọ́n àwọn nǹkan míì náà ń bẹ tó jọ àwọn prógámù míì ń bẹ téèyàn máa gbọ́ ní orí rédíò àbí orí tẹlifíṣàn orin gbogbo ẹ̀ orin náà lórí òun jẹ́ àbí ẹlòmí ò gba nǹkan mìíràn orí sẹ́ẹ̀tì yóò ló fẹ́ fi kọ́ ọmọ léré ọmọ ìdán kàwọn nǹkan ní nǹkan ẹ̀kọ́ sì hàn forin sí wọn lè ní bóyá ń ka àwọn àkàrù kan ọmọ fi hàn sáǹdì sí gbogbo orí yẹn kò bá mú ẹ wá mi àwọn pọ̀ lórí nẹ́ẹ̀tì ẹ wò tí ò bá ní ní ìlú nǹkan bẹ́ẹ̀ ìwo lórí dẹ́ tó ń fi sí ọlọ́fẹ́ kọ́ ọmọ nírun sáǹdì ó tún máa wà ń bẹ́ẹ̀ ká jìnà sírú àwọn nǹkan báyìí gbogbo àwọn sẹ́ẹ̀tì wa kámọ̀jẹ́ nǹkan orin wà ń bẹ́ẹ̀ èyí lè mọ́gbọ́n orin direct ṣùgbọ́n indirect ń gbé wọlé kákèsí àwọn nǹkan wọ̀nyí àwọn àwéré ọ̀pọ̀lọpọ̀ ẹni tó gbọ́ súnà yìí wọ́n tán máa ń fírí ń gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n táyà fírí ìtàn wọlé ìwé mi tẹ́lẹ̀ mi ò ti firi ó lé nítorí ìṣe àwọn amẹ́ríkà fíìmù náà mo máa ń wò ẹ dápẹ́ ìwo lẹ̀ fanú èdè tí wọ́n bá pọ̀ fọ́ bẹ́ẹ̀ àwọn náà máa ń yìnbọn mọ́ra wọn tọ́mọ̀ fi mọ́ ṣeré àwọn ọmọ sì ń kọ́ wọ́n ní India làwọn ṣe àwọn India ọkọrin ìfẹ́ tó fi kúrò àtọkùnrin ó mọ ẹsẹ̀ kíni tọ́mọ̀ lọ́mọra wọn ọgbà àwọn eléyìí náà ní tí ò dá mi tó lè lead yẹn síbi ìwà ìwà àpòkì wàlfùjúrù wàlkẹ́zì ìwà arọ́ torí káwọn nǹkan tó ń display ń bẹ irọ́ náà kúkú ní tẹ́lẹ̀ káyà jìnà sí irọ́ òsì dá káwọn yẹ káwọn wá parọ́ so nǹkan tó wàá gbé wọn débi irọ́ náà ká gbé jìnà sí wọn àbí àwọn alifazil bàbí àwọn ọ̀rọ̀ jákujáku tẹ́ẹ̀pẹ́ ń bi mi ti ń wo nǹkan yìí náà ni ó ti mọ́ kọ́ ẹ̀rọ kàrin bọ́lọ́mọ yìí ti gbọ́rọ̀ yìí ìyá rẹ̀ ní bàbá rẹ̀ ní ẹlẹ́sìn ni wọ́n ọmọ ń gbọ́wọ́ àti akẹ́kọ̀ọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ni ó lè jẹ́ pé àwọn nǹkan tá a kíyèsí kọ̀ọ̀kan tá à ń gbé wọlé lọ́mọ ti gbọ́ táwa gan òní mọ̀ sọ̀káyà sọ́ra àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kọ́nà máa ń pè wá ká máa ṣẹ́kì ẹ̀wò dáadáa ìrùkárí àkíyèsí àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí pé nínú tẹ́mọ̀kọ́mbẹ̀ ni àwọn ìwà tí ó da irọ́ àti àwọn alfazil bàdíyà àwọn ọ̀rọ̀ jákújákú yìí ó da bákanáà anábà mọ̀dà sọ́lá wọ́n sọ fún wa inú àdìsí kan pé Jibril alayhi salamu sọ fún pé inna la nadkhulu baytan àwọn ìwọlé pẹ́pẹ́ fi ìṣúrọ ṣúrọ wà mẹ́ àwòrán wàlà kẹ́lìbù àbí ajá kàkíyèsí àwọn akéèké alálẹ́ fún ẹ ní nǹkan ṣeré pẹ̀lú àwọn nǹkan bíi bèbí tẹ́tùn dirun fún lọ́tẹ́ gbogbo ẹ̀ ká sí i káwọ́ yẹ kó mọ wọlé wa ká jìnà sáwọn nǹkan wọ̀nyí bákan náà àwọn ọmọ wa kí a máa protect wọn pẹ̀lú àwọn askar tó dáa ṣùgbọ́n pírọ́blẹ́mù tó wà lẹ́ ni pé ìyá mi gìí ṣe àríẹ̀kọ́ ìyá mi gìí ṣe kò mọ́ ẹni tó mọ́ mi ní ṣe kálukẹ́yìn ọ̀nà ti tọ́ nǹkan tá a ti fi máa ń dìfẹ́ǹdì àwọn ọmọ wa náà nìyẹn níbi àwọn nǹkan tí ó dá ká máa fi àkáàdù sílé wa anábà Muhammad sallam nínú hadith Abi Hurairah anábì ní la taj'alu buyutakum maqabir ẹ má sọ lẹ́yìn di tẹ́ inna shaitan yafiru min al-bayti alladhi tuqra'u fihi suratul Baqarah ṣèyítọ́nù a máa sá kúrò nílé tó bá ti máa ń ka Suratul Baqara ẹ̀rí pé gbogbo eléyìí nítorí bá gbogbo awí ní káyà kíyèsí sáà máa ń ka Suratul Baqara lè wa kò ní ìdíkò ìkọba kàátìlẹ̀ kẹ́kọ̀ọ́ kàátọ́ tiẹ̀ káyọ̀ ìkọ̀gọ́ tó gbé ńgbà mi. ìyàtọ̀ wa ni pé wọ́n ṣe tìlá gbogbo Kùránì pé ibi tí mo dé ní ibi gbé lọ́la ni àtikọ́ tó mọ ànábì ní ṣètọ́nù a máa sá fúnlé tán bá ti máa ń kà bẹ́ẹ̀ iná ṣètọ́nù ṣètọ́nù yẹfirú a máa sá nínú ìbáyèsí kúrò nílé iléwo alẹ́bí tó kọ́rọ̀ òfin yí Suratul Baqara èyí tán bá ti máa ń ka Suratul Baqara kánà ya máa kà á nígbà tí bàbá àti ìmọ̀mọ́ mọ̀ ká wọ́n láti pàmò láṣẹ ó yẹ kó ọmọ náà tún wá mọ ká ilé mùsùlùmí yẹ kó rí báwọn ìyẹn rèé mọ tó bá yẹn lọ́pọ̀lọpọ̀ pé kùránì kíkà gbogbo alágbọ́dọ̀ mọ yìí nǹka kódà kí ẹ̀yìn mọ lọ lè kíw tó bá jó ní súnà kó máa mọ kùránì ká ní tó ń bọ́ fún yẹn pọ̀ kò mọ kó náà má lè gbé kùránì báyìí káwé dé gbogbo ẹ̀mí ká kùránì kó má lè gbé kẹ̀kẹ́ jura yẹn lọ bọ̀ kí mọ kùránì ká bẹ́ẹ̀ kó ọ̀nbẹ̀là onísúnú bá wọn ṣe ẹwà fífà àgbélẹ̀ ẹ̀rọ tán yẹn gbélẹ̀ tó àwọn èyí tó lọ ń wá fi ránà bí sáré tó wá fáwọn àyè kọ̀ọ̀kan pé kí ah, ẹmọ kéré ni ká tó máa mọ̀ yìí ẹ̀rí pé nǹkan tí ò bá mu ni ká máa kà á ká tó máa pa àwọn ọmọ náà láṣẹ káwọn náà máa ṣe kí ni ká máa kà á. ànábì inú àdìsí mi ó ní àwọn oníṣẹ́hìrù onídán wọn lè ráyè ń bẹ̀ ìdán ò lè ráyè ibi tó bá ti ń ka Suratul Baqara àwọn fífúrù tẹ́tẹ́ àwa àti àwọn ọmọ wa torí wípé ní látara ìmọ̀ fi ojúṣe falẹ̀ oríṣìí nǹkan náà mọ́ ṣẹlẹ̀ oríṣìí nǹkan táyé mọ́ sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ sáwọn ẹni láwọn ọmọ àwọn ìgbèrè kan náà dààmú wọn láti ojú oorun ló ti bákan bákan wá lẹ́yìn gbogbo ojúṣe tó yẹ ká mọ̀ ṣe àwọn sàkáàrù sílé wa àwọn nǹkan tí ò bá mọ̀ ká mọ̀ gbé wọlé tí wọ́n tún ìbá kọ́ra wa ká mọ̀ ká nítorí ara wa àti àwọn ọmọ wa. anuba mọ̀lá sọ́lá nínú hadith bí jábìrù ibn abdullahi gbà wá ọ̀dẹ́ àlà àníhùmọ̀ hadith náà wọn sọ yìí muslim. ó lánàá ní ìlà dákàlà rọ́jùlú bayta téèyàn bá wọlé téèyàn bá wọlé ó ṣe bísímìlá nígbà tí èèyàn fẹ́ wọlé èèyàn wọlé bí èèyàn ti wà fún bàbá wà fún ìyá náà ló yẹ káká wọn mọ pé tí èèyàn bá wọlé rẹ̀ tó ṣe bísímìlá ẹ̀yìn dàdòkó lè nígbà tí ń wọlé wà ẹ̀yìn dàtọ̀ àmì yìí àti nígbà ń jẹun kọ́lá ṣaitan èso pé láàmú bí tàlákùn yóò sọ fún ọmọ lẹ́yìn ẹ̀ pé ah, lẹ́nu ilé ti bi tẹ́ lẹ́nu wàlá àṣà kò sí tẹ́jẹ̀ bí kò sí oúnjẹ fún yín kò sáàyè oorun èṣù àtàwọn ẹlẹ́yìn ẹ̀kí náà ṣe wọ́n wá bí gbà ìbú olè yẹn wá lè jẹmọ́ kò tó gùn gan ju pé bísímìlá ìlọ́kẹ́ yẹn kẹ́ wọlé ká àfisọ pé yẹn bísímìlá wà lájínà bísímìlá kàrájínà torí ọ̀pọ̀lọpọ̀ àfáàní ìyẹn wà dọ̀ọ́yìf àmì kẹ́lẹ́mọ̀ bísímìlá nìkan kò sí àràfọ́mọ́nì rọ̀ yìí mẹ́kọ̀ọ́ kọ̀ọ̀fẹ́ olùkọ́ anẹ́bí ní ṣètọ́nù èṣù yóò sọ fún ọmọ ìyá rẹ̀ yóò kú ọmọ iṣẹ́ rẹ̀ pé láàmà bí tàlákún wà lá àṣà kò sí ibi tẹ́sùn léyìn bí o kò sáyẹ̀rọ fún nílé yìí kò sí tẹ́jẹ̀ mẹ́ àwọn ará ilé wọn sùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ èṣù òdúró tí wọn kò bá wọn jẹun wáyé ìzàdákàlà ṣùgbọ́n tẹ́yìn bá wọlé falamiyẹ kúrè láha ìdàdókòlè kò wá ti kò rántí ọlọ́run nígbà tí wọlé kan wọlé náà ní jù à mọ́yá ó ti ń kara bọ̀ pé ó tètè rẹ̀ mí yegi nìkan àbíbí ń pa bọ̀ látọ̀nà ó kàn wọlé náà ní kọ́lá ṣaitọ́n ṣaitọ́n ló sọ pé àdẹ̀rákùtù mọ̀lẹ̀mọ̀bí ló sọ fún ẹ̀yọ́ pé ká ah, ẹ̀tìrí bí sùn lénìí ẹ̀tìrí bí ẹ̀sùn fáìdà aláwòye tó lè la àyíndà tọ̀ ámì ìyẹn pé wà tó wọlé pọ̀ sí bísímìlà àti gbóúnjẹ fún náà ó tún kí oúnjẹ mọ́lẹ̀ ebi ń pa ebi ń pa náà ní fi rọ́ọ̀lù oúnjẹ kò sí bísímìlà kọ́ ṣètò náà tó sọ fún àwọn ọmọ rẹ̀ pé adọ̀rọ̀ tó mú lùmọ̀ bí táwàlì àṣà ẹ̀dẹ̀ à nǹkan méjìlẹ̀ kò pọ̀ bí lẹ́nu ẹ̀tì rí oúnjẹ tẹ́ jẹ ẹ̀sẹ̀ tó bí tẹ́ ti kàn. tẹ́ bá tún mú lé yẹn àwọn àti tánájọ sùn jẹ mọ́

ẹwà rí ń gbà ọ́ bẹ́ẹ̀ ni àwọn ojúṣe tó yẹ ká mójútó yìí tá à mójútó ó lè jẹ́ sábà bí àwọn nǹkan wọ̀nyí sọ̀kárí àkíyèsí dáadáa kákíyèsí bá a ṣe ń fi pẹ̀lú ọmọ wa bá a ṣe ń dáàbòbò wọn níbi tá ń gbé bákan ojúṣe wa ni táwọn ọ̀rẹ́ tọmọ yàn kákàmọ́ ìpín kó mọ́ bá gbogbo èèyàn rìn káàkiri ká máa wo tó bá fẹ́ báwọn èèyàn tí ò dáa ṣe káté ìjà lẹ́yìn wọn torí pé alimọ́rí hu aladini kọ̀líìlì ọmọ èèyàn ó máa ṣe ìlànà tó bá bá ọ̀rẹ́ ayò rẹ̀ lé lórí lónìí ẹ máa kẹgbẹ́ ara wọn ni anábì ní fàlìyàndòrò àhàdókún mọ́ yóò kààlélò kẹ́nìkọ̀kan ya wẹ́n tí ó mú lórí ayò kọ́yẹ̀kọ́ àwọn ọmọ tí ó mọ̀ fa ọmọ wa lọ́bí tí ó dá wọ́n fẹ́ máa tẹ̀lé ìyóò bá mu ọ̀rẹ́ àtọ̀rẹ́ mọ́ ń kọ́ṣẹ́ ara wọn ìkan náà ọ̀jọ̀gbọ́n ní anílímọ́rí ìlà tẹ́sán fáfẹ́rù kọ̀ọ̀rì ìnáhù wọ́n bá rí èèyàn kan mọ́ béèrè ni wà ọwọ́ fẹ́ mú wa rẹ̀ kan mọ́ wọ́ọ̀ṣì kọ̀rí náà hú ẹni tí ń bá rìn ibi tó ti mọ̀ ẹni kò nídìí kọ́ mọ́ wádìí wà tiẹ̀ wọ́ọ̀ṣì ẹni tí ń bá rìn fàkúlù kọ̀rí ní bílímù kọ́rọ́ ní yẹ̀kìtẹ́dì torí kọ̀rí àyìnbá ní àgùntàn tó bá gbájá rìn yóò dé kíní yóò jẹ gbẹ tába ti rí kọ́ ọmọ fẹ́ máa bọ́n tí ò dáa rẹ̀ kátẹ́ ìjà lẹ́yìn ẹ̀ àyìn lè máa kékeré ti lé jù ọmọ yìí ti kéré àmẹ́yẹ ọmọ kékeré yìí sáà ti ń ba tí ò dáa lọ́wọ́ wọn ọmọ secondary school ń fagbó kódà ti ní kọ́ọ̀tù àìbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀rọ àdúgbò gbọ́n mi tẹ̀sí kọ́ọ̀tù rẹ̀ lọ́rẹ̀ẹ́kẹ́ tó ń bá nìyí àwọn tó ń ṣe yahoo ìyẹn kó wà tó yé oníjòkó tí wọn lòun náà fi ń bá wọn ṣe ẹ̀lómi tó ń fa gbólé ní ó jòkó táwọn onígbó ni ìyà gbọ́dọ̀ máa wo ẹni tí ọmọ fẹ́ bá yìn anílmárí látẹ́s al fafsir kọ̀rí ìnàhò wọ́n ti béèrè pé bóò wà lágbájá kẹwà di àbíwo ẹni tí ń bá àkólò kọ̀rí ní bílmọ̀kọ̀ọ̀rọ̀ ni yẹ tẹ́tẹ́ di gbogbo alábàání ẹni tí ń bá ní náà ni ó mọ̀ ẹ̀kọ́ ṣe àgbọ́dọ̀ wo àwọn ẹni tí àwọn ọmọ wa tí wọ́n ń bá ṣe wájẹ́ tó dá ní ṣe àjẹ́kọ́mọ̀ bá wọn ṣe tẹ́jọ mọ̀ ṣe tọ́lọ́run ẹ̀kọ́ ń tẹ̀lé mọ̀ tí ò dáa láti jà wọn lẹ́yìn wọn pàápàá jùlọ báwùjọ ti bàjẹ́ yìí ibi tọ́mọ́ kọ́kọ́ fẹ́ yà sí òun ni àwọn tí wọ́n dá èyí kan náà pọ̀jù láwùjọ tó ní bá ti gbogbo ẹgbẹ́ òun náà ń ṣerú nǹkan báyìí òun náà fẹ́ ṣerú ẹ̀ àbíkẹ́yẹ ti ti pèsè àkíyèsí gbogbo àwọn ilé inú àwọn ojúṣe wa bákan náà kí a máa ṣe mọ̀rọ́kọ́bà wọn mọ̀rọ́kọ́bà ń ká máa sọ káṣí máa sọ àwọn ìwà tó bá ń wù àti ọ̀rọ̀ tó bá ń sọ èyí tí ìgbà ti bá mú bẹ́ẹ̀ káṣí ìsọ fún un eléyìí ni jẹ́ náà àwọn ojúṣe wa àti àtún ní fáwọn ọmọ wa kọ́nà ọba àlekẹ́lá tí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan الله أعلم صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين